عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الرابع والثلاثين بعد المئة وما بعده وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أليس إذا حاضت المرأة لم تصلي ولم تصم متفق عليه وعن عائشة رضي الله تعالى عنها عنها قالت لما جئنا لما جئنا سرف حط وقال النبي صلى الله عليه وآله وسلم افعلي ما يفعل الحاج غير ألا تطوفي بالبيت حتى تطهري متفق عليه في حديث طويل وعن معاذ بن جبل رضي الله عنه أنه سأل النبي صلى الله عليه وآله وسلم ما يحل للرجل من امرأته وهي حائض فقال ما فوق الإزار رواه أبو داود وضعفه وعن أم سلمة رضي الله عنها قالت كانت النفساء تقعد على عهد النبي صلى الله عليه وآله وسلم بعد نفاسها أربعين يوما رواه الخمسة إلا النسائي واللفظ لأبي داود وفي لفظ له ولم يأمرها النبي صلى الله عليه وآله وسلم بقضاء صلاة النفاس وصحه الحاكم حديثي ألاقكم إن أنواع جوالوني onáà ní àdìsí tí nàmbà rẹ̀ jẹ́ one thirty four nínú tírà Bulugul Maram Abu Sa'id al-Khudri radiyallahu anhu àwọn ni wọ́n gba àdìsí wa fún wa láti ọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àdìsí yìí ọjọ́ abala kan nínú àdìsí tó gùn àdìsí yìí kí ṣe àdéhùn àbí sàrídìí yóò gùn jù báyìí lọ. àdéhùn gbùngbùn yẹn ó ń sọ nípa bí anabi sallallahu alaihi wa sallam náà ti ṣe ròyìn bá àwọn obìnrin ti ṣe rí wípé àwọn obìnrin naqisatu aqlin wa din wọ́n jẹ́ ẹni tó dínkù ní tó sì dínkù lẹ́sìn ṣùgbọ́n tó ń ti bá ń ti ṣe jẹ́ ni tí ó dínkù nílàáká yìí tó sì dínkù lẹ́sìn ànábì sallallahu alaihi wa sallam wọn làwọn ò rí ẹni tó dínkù nílàáká yìí tó sì dínkù lẹ́sìn tó ní agbára láti rí ẹni tó pé nílàáká yìí mú bí wọn. tọ́ àwọn obìnrin wọn á sọ̀rọ̀ ìbáwò láti ṣe jẹ́ ẹni tó dínkù ní làákàyè àti pé báwo láti ṣe jẹ́ ẹni tó dínkù lẹ́sìn. tọ́ba wọn ò pè wọ́n lálábọ̀ làákàyè wọn ò sì pè wọ́n lálábọ̀ ẹ̀sìn ẹni tó dínkù ní làákàyè tó sì dínkù ní ẹ̀sìn wọn ò sọ òdiwọ̀n àdínkù tó wà ń bẹ̀. anábìyà sallallahu alaihi wa sallam wọ́n á ṣàlàyé báwo ni wọ́n ti ṣe jẹ́ ẹni tó dínkù ní làákàyè àti bí wọ́n ti ṣe jẹ́ ẹni tó dínkù lẹ́sìn wọ́n ṣàlàyé ti làákàyè pẹ̀lú wípé ṣébí ibi tí ọkùnrin méjì tí wọ́n ti lè jẹ́rìí fún yàn pàápàá jùlọ nípa nǹkan tó jẹ mówó àbí ń farajọ owó tẹ̀mọ̀kẹ́tọ́ wáyé pọ́kùnrin kan la àtàwọn obìnrin obìnrin méjì ní máa dípò ọkùnrin kan pẹ̀lẹ́ yìí òun ni àdínkù tó bá làákà ẹ̀ tó eléyìí túmọ̀ sí pé ó ṣeéṣe kí ẹni tó bá gbọ́ nínú àwọn obìnrin nígbàkigbà tó yàtọ̀ sígbà tànàbì sallallahu alaihi wa sallam kọfaraya gẹ́gẹ́ bí àwọn obìnrin láyé ànábì sallallahu alaihi wasallam báwọn náà ti ṣẹ̀ṣẹ̀ béèrè ìpè á kí ni túmọ̀ kọ́ àwọn dínkù nílá ká ẹ̀ kí sì ni túmọ̀ kọ́ àwọn dínkù lẹ́sìn. sọ̀rọ̀ pé eléyìí iná ni tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gbà láyé òde òní pípé obìnrin dínkù sọkùnrin lágbọn abìkan fún ọgbà eléyìí náà ló bí kọkùnrin kọmọ àti bí ọkùnrin káwọn obìnrin ọmọ àti bí ọkùnrin àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ àwọn fẹ́ ṣe bí obìnrin má bí ọkùnrin làwọn fẹ́ ṣe ẹ̀yin sì mà wípé nínú àìfẹ́ ṣe bá a ti jẹ́ àmì ni pé àtú àwọn ẹni tá à ń fara jọ nítorí pé tọ́wọ́ bá gbà láti ṣe bó o ti má ò ní tẹ́ àmọ́ àìfẹ́ ṣe bó o ti má ìfẹ́ ṣe bí àwọn míì tó èsè tó ìsara wọn àmì ni pé ọgbà pa àwọn náà péjú ọ̀lọ́ lóòótọ́ ìrú ẹ̀ ló ti jẹ́ pé lónìí a rí i pé wọ́n máa sọ pé what a man can do a woman can do better wọ́n sọ pé what a man can do a woman can do wọ́n tún fóun lókun sí ni wọ́n ní a woman can do better tòlẹ́ tó sì jẹ́ pé wàláhì rọ ni ẹni tó bá ti ní wàláhì rọ ni kò ní ṣe kàfàrà torí pé falamma wada'atha qalat rabbi inni wada'tuha untha wallahu a'lamu bima wada'at wa laysa adh-dhakaru kal-untha bẹ́ẹ̀ ni ọkùnrin ò sì dàbí obìnrin ọkùnrin ò dàbí obìnrin lórí tẹ̀síìrì kan gbòò láti fẹ́ obìnrin wí ọkùnrin ọkùnrin ju obìnrin lọ eléyìí jẹ́ wàlẹ́yìísà dẹ́kẹ̀rù kẹlẹ́ńsà nàfíọ́n bìmọ̀ọ́nẹ́l ẹ̀kọ́rọ́r pé bẹ́ẹ̀ ni obìnrin ọ̀dàbí ọkùnrin ọ̀dàbí obì tọ́ tí ìbá ti pé wọn náà gan fúnra ara rẹ tó ń tan ara rẹ jẹ wọn náà gbà fi kọ́rọ́rọ́ ti nà fi tọ́kàn àwọn obìnrin ìpè ọkùnrin ọ̀dà bí obìnrin kí ló dé tí wọn náà wọ ṣòkòtò ká pé ẹ̀wù obìnrin ni ṣòkòtò gúngún àti tẹ́ẹ̀tì náà kọ́dà nú àṣà kéésì fún wọn ló sọ fún ọwọ́ bùbá tàtà àti yorùbá nù mọ́kóbìnrin wọ ṣòkòtò à ẹ̀yin náà mọ̀ pé tọ́ ó ti di nǹkan mìíràn. torí di eléyìí báyìí wọn àjọra wọn wà wà wàlláhì lẹ́yìn rẹ̀ a tún rí wípé lọ́dọ̀ òyìnbó gan lọ́dọ̀ òyìnbó ti ń lọgun wípé ẹ fún àwọn obìnrin lẹ́tọ̀ọ́ wọn wọn ò sọ pé wọ́n fún àwọn ọkùnrin lẹ́tọ̀ọ́ wọn rí ṣé gbogbo ẹ̀tọ́ ọkùnrin ló ń ti gbà ní ohun ò sí náà mi ìyàn tó yẹ kí wọ́n gbẹ̀tọ́ tiẹ̀ fún un. tóbi jẹ́ pé ẹ̀tọ́ obìnrin obìnrin náà wọ́n máa ń yàn jẹ ṣé àwọn òyìnbó yẹn náà wọ́n fẹ́ràn obìnrin wọ́n fi ń wá ẹ̀tọ́ tí wọ́n fún wọn àbí wọ́n fẹ́ kí àwọn obìnrin tiwa náà dà báwọn obìnrin tàwọn ti ṣe dà dàbí mo ti dà afọ́jú ti ń ta rọ́bà ṣé tí wọ́n náà kúkú fọ́ lójú kó o ti ṣe fọ́ lójú láṣẹ á rí i pé dàbí mo ṣe dà ni wọ́n wá kí ẹ bá wọn bí wọn ti ṣe jẹ́ pé àti sinmi àti tí wọn wọ sókè rẹ̀ gbogbo ọ̀pá kan àbọ̀ náà irú rẹ̀ ni wọ́n fẹ́ fún gbogbo àwọn obìnrin a'udhu billahi minash shaitani rajim lónìí wọ́n ń ṣe àjọ̀dún kọ́jú obìn ńlòní fún gbogbo àgbáńlá yìí ibi tí wọ́n ti rí wọ́n yìí ṣe tọkùnrin kọ́jú ọkùnrin abẹ́ òfin náà tuntun afẹ́ fàyọ nínú àwọn ìròyìn tí wọ́n mú wá ní BBC lónìí wọ́n ní àwọn obìnrin ní Australia ẹ̀sìn kó òyìnbó England lọ́lọ́gba abẹ́rún ló fi bẹ̀sẹ̀ lú àwọn obìnrin ní Australia nínú ìwọ́de tí wọ́n ṣe láàárọ̀ ni oníkó àwọn dúpẹ́ wípé tóbìnrin ti ń ṣiṣẹ́ tó bá bí máa lé wọ́n ń fún lówó oṣù rẹ̀ pérépéré owó oṣù tó yẹ kó gbà ń bisẹ́ nígbà tí òṣìṣẹ́ yọ gbà torí pé ó bí máa le ọwọ́ akun táwọn nǹkan kan táwọn ń tọrọ tí wọ́n fi fi ẹ̀tọ́ àwọn dùn àwọn òun náà ni pé àwọn ń tọrọ kówó oṣù àwọn kó ṣe déédé pẹ̀lú tàwọn akẹgbẹ́ àwọn lọ́kùnrin torí pé owó oṣù obìnrin ó dín sí tọkùnrin pẹ̀lú eighteen percent ní Australia ṣé ìyànjẹ náà ni àbí ìṣèdọ́gba dọgba àwọn ẹni tí wọn ń pera wọn ní human rights activists náà ń pariwo káyé nù sẹ́ẹ̀rì pé irọ́ lásán irọ́ bẹ́ẹ̀ náà ló wà ní Amẹ́ríkà bẹ́ẹ̀ ló wà ní Europe tàtà níbi tóbìnrin ti ń gbowó oṣù kan náà pẹ̀lú ọkùnrin jọjọ ṣiṣẹ́ tí wọ́n wà ráǹkì kan náà tò eléyìí túmọ̀ sí pé àwọn gan ṣáà ó àbọ̀ àwọn náà rí i pé wọn ò dọ́gba sá. ọ̀dọ́gba torí pé nísìnyí báyìí wọn ò lè dọ́gba ẹni tó ti pé tí fáìlì tó bá wá tí ò bá rí yọ wá onímọ̀gbà tí ó bọ agolẹ̀ yọ mọ wá yóò tu sẹ́ẹ̀tì tó fún lọ́rùn yọ mọ wá ó lè bọ́ bàtà lẹ̀ yọ mọ wá yọ sáré kó o rí náà ni àtẹnudọ́sọ pé tí ò bá rí fáìlì yóò bu sẹ́kún gbogbo yẹn wọn máa pé kí ló dé yọta ni ẹfọ ńlẹ pé bàbá yẹn kú ni yọta máa yọ máa hu so náà ní pé kí ni nígbà tí ọba wa sọ nítorí pàtí fi ń sunkún bíi two three hours fáìlì bàbá alágbájá tí mo ń wá náà ṣe à àti ó sunkún yọ pọ̀ nítorí pé tí fáìlì mi bá tún sọnù lọ́la ń kọ́ sẹ́yìn kó ju omi ẹkún kọ̀ pẹ́ sójú táwọn òbí wọn ò láyà kan lọ títí làwọn náà fura wọn mọ̀ pé wọn ò jọra wọn bọ́ hmm? wọ́n fẹ́ lò wọn wọ́n fẹ́ fi wọn polongo ọjà wọ́n fẹ́ fi wọn pé kọ́sọ́mà náà ní tuma fún ọmọ wa bí sẹ́ náà ní tuma fún òṣìṣẹ́ náà ní tuma pé wọ́n ti máa kà dó èrò máa kà lù bẹ̀tà so ẹ̀yin àmọ̀ sọ pé wọ́n ti máa kà dó èrò máa kà nà tẹ́lẹ̀ ìlọ́dọ̀gba lódodo torí di eléyìí báyìí anábìsọ̀lá àdìsọ́lá wọn ní dídínkù làákà ẹ̀wọ̀n náà ọlọ́run ti sọ kí ló fà sáfi fi obìnrin méjì ṣe déédéé ọkùnrin kan ọlọ́run ní antadilla ihdahuma fatudhakkira ihdahuma al-ukhra torí àyíbáàmà ẹnìkan náà méjèèjì lè gbàgbé ẹnìkejì ọ̀ràn létí ẹnìkan náà lè ti gbàgbé tí wọ́n ní wọ́n wá jẹ́rìí ẹnìkejì ọ̀ràn létí pé ọkùnrin ò rí bẹ́ẹ̀ ó ṣòro kọkùnrin tó gbàgbé nǹkan báà ṣùgbọ́n díndín kù wọn lẹ́sìn òun náà ni alaysa idha hadatil mar'atu lam tusalli tẹbi tóbìnrin máa ń ṣe nǹkan oṣù kò ní kírun walam tasum kò sì ní gbààwẹ̀ eléyìí wọn ń pè ní istifhamu takriri tẹbi tí yẹ ṣe pé ǹjẹ́ tí tẹbi tóbìnrin bá ń ṣe nǹkan oṣù kò ní kírun fẹ́ràn kí tuma rẹ̀ ni pé bẹ́ẹ̀ ni kò sì ní gbààwẹ̀ bẹ́ẹ̀ ni ọba àmọ́ wípé bẹ́ẹ̀ ni ó ti yé gbogbo èèyàn báwọn muttafaqun alayhi al-imam al-bukhari àti imam muslim àwọn àgbà àdéhìí wá látọ̀dọ̀ anabi muhammad sallallahu alaihi látọ̀dọ̀ abu sa'id al-khudri radiyallahu anhu tó gba látọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam eléyìí fi hàn kó obìnrin tí ń sìn kóso ní kírun obìnrin tí ń sìn kóso ní gbàwẹ̀ ẹnu gbogbo olùmọ̀ nínú ẹ̀sìn islam ó kò lórí eléyìí pé àwẹ̀ kì í sọ̀ràn yẹn lórí wọn nígbà yẹn bẹ́ẹ̀ ni irun kìí sọ̀ràn yẹn lórí wọn nígbà yẹn ṣùgbọ́n o irun kìí sọ̀ràn yẹn ọlọ́run mú kó láéláé lásìkò tí wọ́n ṣe nǹkan oṣù wọn ò ní kí ní ìsìn wọn ò sì ní san padà yàtọ̀ sáwò kìí sọ̀ràn yẹn lórí wọn ní ìsìn ṣùgbọ́n wọn san padà lẹ́yìn ìgbà bá ti mára torí délé ṣùgbọ́n hadith yìí apá kan ó fi pípọ̀ nínú nínú rẹ̀ oníkẹ́ kò ní wọ mọ́sálásí obìnrin tí ń ṣe nǹkan oṣù kò ní wọ mọ́sálásí nítorí pé mọ́sálásí ilé ọlọ́run ilé ọlọ́run àyè tó yẹ kí pé sábà sáwà ní ni torí di eléyìí kò ní wọ mọ́sálásí nítorí hadith ìta tí sọ sọ yìí pé la masjida wala kí ẹni tí ń ṣe nǹkan oṣù àbí ẹni tí ń ṣe jànábà kó wọnú mọ́ṣáláṣí a sì ti sọ̀rọ̀ nnkan sùn àbẹ eni wá nípa ko ní mọṣíláṣí a ti náà obìnrin tí ń ṣe nǹkan oṣù sùn ni kí alukur'an nítorí àdéhìí Ibn Umar radiyallahu anhuma Ànábì sallallahu alaihi wasallam sọ pé wala taqra'u al-ha'idu wala al-junubu shay'an min al-Qur'an ẹni tí ń ṣe nǹkan oṣù àbí ẹni tí jànábà ń bẹ lára rẹ̀ ìkíní kejì wọn kò ní kí nǹkan kan nínú alukur'an. bó tilẹ̀ jẹ́ pé àwọn àdéhìí ọ̀rọ̀ wà nípa ọ̀nà tó gbà wọ̀ bákan náà ẹni tí ń sìn kó kò ní fọwọ́ kan alukur'an nítorí hadithi amr ibn hazm radiyallahu anhu sáà nàbí sallallahu alayhi wa sallam tí wọ́n ti sọ yìí pé wa alla yamassa alukur'ana illa at-tahir ẹnìkan sì gbọ́dọ̀ fọwọ́ kan alukur'an àyàfẹ́ni tó bá mára láti mọ̀ pé ẹni tí ń sìn kó sùn kọ́ kò sí nínú mára gbogbo àwọn àdéhìí yìí àti àwọn àdéhìí míì bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ń bẹ lórí pé ṣé wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ lọ́kọ̀ọ̀kan wọn àbí wọn ò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n á rí i pé apá kan ń jẹ́rìí fún apá kejì torí ìdí eléyìí báyìí obìnrin ti ń ṣe nǹkan oṣù kó fún àwọn nǹkan wọ̀nyẹn ó nínú hadith ìyá ńlá wa Aisha radiyallahu anha ó ní lamma ji'na hẹ́pùtù nígbà tá a àyíká tó ń jẹ́ àti Madina ńlá yìí wà wọ́n ti gbé ihram báwọn lọ sí hajj hajj ìdágbére kan ṣoṣo ìdánabi sọ nígbèsí ayé wọn sallallahu alayhi wa sallam gbogbo wọn gbogbo àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam àwọn náà tẹ̀lé wọn á dé àyè yìí dídébẹ̀ tí wọ́n débẹ̀ Aisha ó sì nǹkan oṣù nǹkan oṣù bẹ̀rẹ̀ sí ní jáde anabi sallallahu alayhi wa sallam wọn wọlé lọ́ba wọn dúró bẹ́ẹ̀. wọn lọ wọn lọ bá na ń tá àyíṣà wọn bá ti ń sunkún kí ló dé wọn lọ nǹkan oṣù wà ní anábì sallallahu alaihi ní abúlé sunkún nǹkan oṣù nǹkan kan ní tọ́lọ̀ ti pé wọ́n máa ṣẹlẹ̀ táwọn ọmọbìnrin Hawa ti pé wọ́n máa ṣẹlẹ̀ ní táwọn ọmọbìnrin Hawa torí torí délé máa ìwé sàdáadáa adada nínú pa àti nǹkan oṣù kìí ṣe nǹkan tuntun ìtumọ̀ rẹ̀ nu kọ́lọ̀ ti pa àkọọ́lẹ̀ rẹ̀ lórí àwọn ọmọbìnrin Hawa àwọn agbọ̀yé ń bẹ̀ yìí pé ah, kìí ṣe nǹkan tuntun tọ́ ǹjẹ́ tó bá débẹ̀ náà náà sọ pé ẹ nǹkan ojú òrírí ní nǹkan oṣù ẹ bó ló ti wá sí báyìí ǹjẹ́ náà sọ ni kí là ń tó sì yẹ kí gbogbo àwọn obìnrin anabi sallallahu alaihi wasallam kí nǹkan oṣù tí wọn mọ wá ní ìsìn kó a jẹ pé tèmi nìkan lọ wá ní ìsìn tẹ ẹ mọ owó sáhùwalẹlẹ kálukọ ọmọ wò pé tọ àwọn àrìsẹ àjìsẹ olúwa rẹ ní òní rìsẹ ẹsìn máa kọkùnrin jẹnẹrálì gbogbo àwọn nǹkan kéékèèké yìí ọkùnrin máa wọn máa wò fáwọn ti màtúọ̀ ju gbogbo ilé ẹ lọ sá gbogbo èèyàn gbogbo èèyàn máa fi ọrẹ rìn. wọ́n máa fi ọ̀rẹ́ rìn ike bóyá àjọ bẹ̀rẹ̀ ẹ̀rún ni bàtà àjọ bẹ̀rẹ̀ ẹ̀rún wọ́n wá só láàrin lọ àti kíláka méjì ọwọ́ lọ tún àlọ́ àláṣe ọwọ́ padà wá wá báraka méjì tó sẹ́kù sẹ́wọ̀n wọn ni ó wù what fa wọ́n lọ́mọ tó ṣe ọtún lọ tún go on his way wàhálà àwọn obìnrin ti pọ̀ jù ìdínú tí àìjà fi ń ro ẹ̀yẹ kọjá torí tókùn bá ronú ẹ̀wọ̀n kí akin á ní kí ní pààyàn lẹ́fún mi lé àmófin ọmọ òkè tó eléyìí wọ́n fi máa kọ rẹ́kọ́ọ̀dù lẹ̀ fóun kékeré ni ìwà tó yẹ ń gbà lọ sí àjìgàn àbí òye tó di eléyìí àtàbí sallallahu alaihi wa sallam wọn máa yẹ fàálù hajj gbogbo ń tala láti ọ̀sẹ̀ ní kí wọn náà sùn yẹn ni pé alhamdulilayi má fi mùsùlùmí gbogbo ń tala láti ọ̀sẹ̀ ní kí wọn náà sè ghayra alla tatufi bil bayti hatta tathuri yàtọ̀ sí kò gbọdọ̀ sí tọ́wà títí tó fi mara nǹkan sí yàtọ̀ sí náà wàhálà ń bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ náà ẹni tí àwọn ọmọ ti tọwọ́ olú ẹ̀ ní lọ kàába tó ń torí ẹ̀ ló ti jẹ́ pé ń parí hajj Aisha ni ẹ ẹ ńgbà tí ó ṣe nǹkan oṣù wọn ti dé Mẹ́kà fa àníyàn rẹ̀ gbàtà nàbì sọ̀rọ̀ àṣẹlá sọ fún wọn kó tó di fún wọn bẹ̀rẹ̀ sí ti tọ̀wọ́ àkùnmá lẹ́yìn tí wọ́n ti sọ fún pé gbogbo ń jálọ́lá òsè lóòsè yàtọ̀ sí kò ní ti tọ̀wọ́ gbàtà wọn dé Mẹ́kà kó tó di fún wọn bẹ̀rẹ̀ sí ti tọ̀wọ́ àkùnmá anabi sọlá àtúnlá aṣọ fi tọ ẹni tí ó bá mú ẹran hádìú tiẹ̀ lọ́wọ́ kó yí àníyàn rẹ̀ padà torí pé gbogbo wọn sọ pé wọ́n lọ wọn darú àníyàn tá nàbí dà kódà bó ṣe pé wọn mọ àníyàn tá nàbí dà tí wọn sáà ti ń síbi ṣe ń kọlọ wọn gbà fún wa gbà fún ànàbì sọlá àríwá yìí sọ so ṣùgbọ́n nìsín ànàbì sọlá àtúnlá àníyàn tí wọn ní fẹ́ràn láti mọ̀ pé hajj fẹ́ràn ona lè dada ní hajj àti umra papọ̀ so gbàtí wọn dé Mẹ́kà anabi sallallahu alaihi wasallam wọn pàkíyèsí pé ẹni tí o bá mú hajj tiẹ̀ lọ́wọ́ ẹran tá a fi ta kàába lọ rẹ̀ tí ò bá mú tiẹ̀ lọ́wọ́ kó yíya àníyàn rẹ̀ padà ti umra nìkan kí tó bá umra títí tí ó fi di ọjọ́ kẹjọ oṣù delhijja yawm tarwiya wọn wà á tẹ̀sẹ̀ wá dà níyàn fún hajj hajj yẹn là ń pè ní kíni tamattu. tòǹgbà tó sọ fáwọn èèyàn kún sí bẹ́ẹ̀ Aisha radiyallahu anha àwọn ò lè yẹn nítorí pé tó máa ń ṣe wọn ò ní láǹfààní àti lè ṣe umra nǹkan oṣù lè má ti dà kó tó dijọ́ kẹjọ. tó ń torí délé wọn ní láǹfààní àti ṣe torí ẹ̀ ló ti jẹ́ pé kiran ní láì ṣàṣẹ. bẹ́ẹ̀ ni a rí ìdájọ́ tó pàtàkì mọ́ wípé tíyẹn bá dà ní ẹ̀kọ́ fẹsẹ̀ hajj hajj tamattu èyí tá a máa kọ́kọ́ ṣe náà kó tó dùkọ́ àti hajj tí nǹkan kan di ọ lọ́nà tí ò dé kó o Mekka àfi níjọ́ àràfà lápèjúwe kò sí nǹkan ju ike kọ́ dàníyàn hajj kò fi kún ti umra torí ti umra lọ kọ́ dà fi àníyàn umra ká hajj wàá fi kún ti umra káàdì rẹ̀ ó dé bá a di kíni kìrọ̀ àmọ́ tó bá kíjọ́ àràfà yẹn o lè kọ́kọ́ wá sí gba àràfà lọ. kọ wá sẹsẹ tuntun àníyàn hajjida kọ wá gbára falọ lába. tọ Aisha radiyallahu anha wọn ni kò sí gbogbo ntọ́lálàjì ọ̀sẹ̀ ghayra alla tatufi bil bayt ah Aisha ti hajj kira nàdá parí hajj Aisha ni gbogbo àwọn ìyàwó rẹ̀ wà nàbì sallallahu alaihi àwọn padà sí Madina ní ìsìn pẹ̀lú dá dúró gedegbe. àti hajj tó dá dúró gedegbe ẹ̀sìn oríṣi mélòó ni ti hàn èmi kú hajj àti mú hajj àti umra kò sí èso dúró lọ́tọ̀ àwọn ọmọ kọ́ àní umra aláàjì èmi ò ń hmm? ẹ umra àti hajj ti wà nù ara wọn fa so ṣùgbọ́n àìsàn ni rárá ìgbà táwọn parí umra wọn sábọ̀ tún wá àdàpọ̀ ni tòtèmi ọ̀dá dúró tó sì dáa wa Abdulrahman ibùnà Abi Bakr ọmọ ẹ̀yà Aisha wá mú ọmọ ẹ̀yà rẹ̀ lọ sí Tẹ̀nàì kọlọ̀ dàníyàn wa ti umra lẹ́yìn hajj fún torí ẹ̀ ló ti jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa sọ mẹ́ńtálítì àwọn òbí torí kílè rẹ̀ olùbà gbálàáfíà ọ gbọ́dọ̀ máa bá obìnrin lò pọ̀ ńlé gẹ́gẹ́ bí ọpin tí wàá lọ ọmọ bàá mọ pọ̀ ńlé rẹ̀ lójúmọ́ lọ́mọ ajẹ́ pé bó ti máa tírìtì àwọn ọkùnrin ló tírìtì àwọn obìnrin à obìnrin kan ò ní gbọ́dọ̀ èèyàn pẹ́ torí kọ́kùnrin sọ́kùnrin sẹ́wọ̀n kí àkìn kó lé kó lé ni ní ẹ̀ka máa ti àgọ́ ó sì ṣe bí èdè àwọn ọmọ ìṣòwò ṣe tìmẹ̀tìmẹ̀ ẹ̀rú ọmọ ọ̀pọ̀ náà kí ni tìmẹ̀tìmẹ̀ so rọ́bìn kí lẹ́yìn tó ń fẹ́ kó sí báwo lẹ́lẹ́ tó ọgbọ́dọ̀ ṣe sùúrù ọgbọ́dọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú tí o bá ọkà da aládàáda nù so torí de ilé wọn ni kọ́ lọ sí ọmọràn àti tẹ̀lé ìfihàn wa ìgbà tó bá ti níyàwó méjì tó níyàwó mẹ́ta. ọgbọ́dọ̀ mọ bí ó sì máa ṣe tí o fi ní balance tí o fi ní balance. lápèjúwe ẹ jẹ́ alọ́ rà sọ́dọ̀ ìkíní kejì náà àwọn ìyàwó rẹ̀ nígbà tó ọrẹ já ẹnìkan ti dín tiẹ̀ lánàá ẹnìkan ò tí ì dín tiẹ̀ ọ̀dọ̀ ẹni tó dín tiẹ̀ lọ wà. àbí òye gbogbo òórùn ẹja wọn ṣe fíkánfíkán fíkánfíkán nínú ilé ẹgbẹ́ gbogbo ẹni máa ń kọjá lẹ́yìn àgbàlá yín ká yọkè nà mashallah ókè làtàmọ́kù húnná àmì àwọn eléyìí jẹjà lánàá tọ́ eléyìí lo gbogbo òróró tiẹ̀ tán òróró kan náà lẹ́ nígbà tẹ́ òróró òróró eléyìí tí ó dín ẹja lánàá kò tí ì tiẹ̀ tán ìyá tí kò tí ì dín ẹja tiẹ̀ òróró lọ́tán làwọn náà fi làwọn náà fi tí ì dín tiwọn náà sọ pé tọ ṣé báwo ṣe ẹja ara ni ah, máa wò ràn bàbá wọ tó máa wò ràn wọ obìnrin òkè ṣé báwo ṣe wàá máa wọ ẹja ara nu bá dà pé máa wò ràn bá wọ bí ìgbà tó ń bọkùnrin lò nù òtólóró ni sọ pé wọn náà wọn ń fi àkíyèsí rẹ nù kesi lọ sí kí ni ó túmọ̀ sí pé ọgbọ́dọ̀ gbéra rẹ wá sí lẹ́fù tẹ́bi lè gbé lálàáfíà wọn tó gbé lẹ́nu tán wàláhì tìlhàkìkọ yọ ọmọ ẹmẹjẹ ọyọdọ fa tó náà bá lè gbélé má tó gbogbo àwọn agbọn bẹ ń kéèyàn mójútó wọn sọ pé gbogbo ń tẹ́lẹ̀ láti ṣe pátá ẹni kò di eléyìí láti bí àrí ẹ̀rí ń bẹ wípé at-taharatu shartun min shuruti sihhati pọwà. ìmára nínú àwọn mẹjọ mẹjọ mẹjọ kí tọwọ àbọ lálàáfíà pẹ̀lú anaka tófta wà á ń ta àlàgẹ́rì wòbó lọ́wọ́ tófta wà á ń ta àlàgẹ́rì wòbó lẹ́mìíyẹ sàḥà tọwọ́ bẹ́ẹ̀ bá ti tọwọ́ àpótí òsàlùwàlá kí náà sọ á ní tọwọ́ àpòrè òní kíni kọ̀ lálàáfíà ẹnìkan sọ pé sẹ́ẹ̀rì ń bẹ́ ń bẹ̀ lórí pé ká sàlùwàlá bíkọ́sẹ̀ mẹ́gbà pípé nǹkan oṣù lòún ṣe o àwọn aṣọ ìpè sẹ́ni tí ń sìn kó oṣù máa sàlùwàlá gan kìí sàlùwàlá torí nǹkan oṣù òní jẹ́ àlùwàlá rẹ̀ ọ̀la láàfíà. so ẹ̀rí tá a sì tún ní nípa púpọ̀ sàlùwàlá kó tó ṣe tọ̀ wá òun náà tún ní àdìsí Àìṣà ìkànnà radiyallahu anha nínú Sahih Bukhari oníṣàlù bisalòlá àṣìṣẹlẹ tó máa dé Mẹ́kà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe àkọ́kọ́ tí wọ́n náà kọ́kọ́ ṣe oní pé wọ́n sàlù àlá ẹ̀yìn ìgbà náà ni wọ́n ṣe fọwà. وقال إمام المسلمين أبو حنيفة رحمه الله تعالى wọ́n ní kò burú kéèyàn ti tọwà بدون طهارة bóyá بدون الطهارة الصغرى أبي بدون الطهارة الكبرى kò burú. ìyẹn ni pé ẹni tí jànábà ń bẹ lára rẹ̀ lè ṣe tawaf lọ́dọ̀ Abu Hanifa ẹni tí haidu ń bẹ lára rẹ̀ lè ṣe tawaf lọ́dọ̀ Abu Hanifa làkín bẹ́ẹ̀ ni ẹni tí ó sì ní haidu tí ó ní jànábà lára tí ó lálù tí ó ti sàlù àlá òun náà lè ṣe tawaf lọ́dọ̀ Abu Hanifa làkín tí ẹni tí haidu àbí jànábà ń bẹ lára rẹ̀ tó bá fi lè ṣe tawaf pẹ̀lú ọ̀kan nínú méjèèjì yẹn yọ Eh, ẹ kẹ́nìkan kọ́ mọ́ àdìpẹ́ lọ sí hajj ọ̀kan náà àwọn obìnrin tó pẹ̀lú wani ẹgbẹ́ pàbó ànífà lè ṣe pẹ̀lú lọ sí jàre kò burúkú para fún mi jàre. torí ẹ bí ti ṣe àmọ́ tí èèyàn bá sàlù àlá tó bá ti lọ sí Hanifa wọn ni kò burú ti tó làákín yọ èwo ló mú sípò mọ́ra ni àbí kò kó jáde ẹ̀rí pé Abu Hanifa rahimahullah tọ́ba yàní fíkùn bẹ́ẹ̀ nípa pé nìsín báyà obìnrin kan ṣe nǹkan oṣù yóò da gbogbo jàmáàtù dúró ẹ nílé lọ mọ́ àbẹ́rẹ́ sì dẹ̀yìn jọ mẹ́fà kí nǹkan oṣù yóò tó dá kò sì sí ṣe tawaful ifada tawaful hajj tawaful rukn tawaful ziyara kò sì ṣe tí yorùbá ti ṣe tọwáfù yẹn kò ní hajj náà lànà bí sọlá sọlá sọ pé wọn fi sọ pé ètí sìn kó sunú àwọn ìyàwó wọn wípé àhàbì sẹtùnà yìí tọfẹ tọwá mẹlẹ ni wọn ní à ìrìn àná bí sọlá sọlá ti ṣe tọwáfù hajj tọwáfù wàdà àlásánlókù ọdọ àpò burúkú náà ń tó eléyìí lànà bí sọlá sọlá fi hàn wá pé kò burú obìnrin tí máa ń sìn kó sù kò nídìí

àti kó ṣe tọwọ́ fún torí jànábà ń bẹ lára rẹ̀ ewu ni ọ̀ tọ́ka gbà wọlé. jànábà láwọn ìṣẹ́jú méjì ní ti ọlọ́ta ní ara wàhálà fa torí pé ibi tó ti wẹ̀ gan ibi tó ti yàgbẹ́ ni gbogbo facilities yẹn ló ti wà ń bẹ̀ tọba ti wọ bẹ kó tí omi orí kọ daniel ọwọ àsìkò tó fi sàlù alánà ní ìṣẹ́jú káàbọ̀ ó ti wẹ̀ tí ti lọ sí tọ́wá kí wọ́n á ní tọ́wá lọ dáná kọ́ para fún mi àlàkọ́lẹ̀ àbí hanifa eléyìí á fi hàn wá pé ẹni tí kò bá lọ́dọ̀ àwọn jòmóòrò fọkàn á àwọn èso pọ̀ jù tó o bá ti mára mọ́ ò lè fẹ́ gbára rẹ gbóná tọ́wọ́ àfihàn nígbà. tọ́ ẹ̀rí ń bẹ́ wípé ẹni tí ń sin kóso ní wọnú mọ́sálásí ìfàálì kulla ìfàálì máa yaf'aluhu al-hajj ghayra an la tatufi bil so تريد الطواف يكون داخل المسجد فالنهي عن الطواف نهي عن دخول المسجد طب آه النهي عن الشيء نهي عما لا يتم الانتهاء عن المنهي عنه إلا بالانتهاء عنه ما تنكك wọ́n kọ̀ fún ọ láti ṣe àti láti má ṣe ń tó ò ní jẹ́ ni tí ò ṣe ń tí wọ́n ní kọ́ ọ má ṣe àfikọ́ pò náà tì. ìyẹn ni pé nínú òfin ṣẹ̀ríà ni ìyẹn ni pé anáhìó àníṣẹ́yì náhìón àmàláyé tí mo lè ń tè ha wò ánìlmánìyí ànìkú ìlà abẹ́lẹ̀ ń ni pé má ṣe nǹkan má ṣe tí ó jẹ́ wípé ṣíṣe rẹ̀ yóò mú ọ ṣe tí wọ́n náà gbọ́dọ̀ ṣe torí ẹ̀ nísìn ọ gbọ́dọ̀ ṣe sọ̀wá sọ̀wá wọ mọ́ṣáláṣí sọ̀gbọ́dọ̀ wọ mọ́ṣáláṣí torí ẹ̀ rí ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ o lórí pé ẹni tí ń sìn kó so tún ní ṣe kí ni ẹnìkan á sọ pé láà tilka Kaaba bí Kaaba al-qawlu fi kabati kal-qawli fi ghayri al-Ka'bah gbígbọ́rọ̀ nípa kàába yàtọ̀ sí èsì èsì kàába láti fọ̀ nípa ti nǹkan oṣù àsọ yìí pé bákan náà kàába àti mọ́sálásí mi rí fi kulli shay nítorí pé wọ́n ti tọ̀wá fún mọ́sálásí mi àfi tí wọ́n bá fẹ́ fi islam lẹ̀. sòlákin nípa pé ẹni tí ń ṣe nǹkan oṣù yọ wọ ọbẹ̀ kò ní wọ ọbẹ̀ bákan náà ní pẹ̀lú mọ́sálásí mi torí délé ìgbà tó ti ní kọ́mẹ́sì tọ́wọ́ àjẹpẹ́ mẹ́wọ̀ mọ́sálásí mẹ́mbẹ́. bákan náà ẹ̀rí tún bẹ́ ń bí nípa pé tó bá jẹ́ kó ti parí tọ́wọ́ àfùtà ìparí tọ́wọ́ àfù báyìí ní nǹkan oṣù dé kọ́lá kọ́ máa lọ sí ibi tó ti ṣe sáàyò. ẹ̀yin náà lẹ́sìn ní kò ní wọ mọ́sálásí sáàyò wa ń kọ́ a sọ pé alimẹ́sàá kharij almasjid bí tí wọ́n ti ń ṣe sọ̀fà àti márùwà òde mọ́sálásí ni àní ìsìn inú mọ́sálásí ni al-aslu fi so ìpìlẹ̀ gbogbo nǹkan ni pé kì í padà òde mọ́sálásí ni mọ́sá so nítorí délé ọ̀parí tọ́wáfù tà ìparí tọ́wáfù ó lè lọ sí sáàyè ọ̀dà kí wọn ló dé wọn ni kó ṣe gbogbo dálálà di oṣù ju pé kò gbọdọ̀ ṣe tọ́wáfù lọ tó lè ṣe sáàyè kọwa padà wá ti tọ̀ fún bọ́ bá yá nítorí pé gbogbo sáàyù tó ti láyé ọgbọ́dọ̀ wà fún mi wajiban am ghayra wajibin kò sí sáàyù sọ̀fà àti mọ́rùwà kan téèyàn ó ṣe àyàfi kọ́ wá lẹ́yìn torí ẹ̀ sẹ́wọ́n máa rẹ̀ o gẹ́gẹ́ bí tọwa. Tọ tó bá rí báyẹn اجي القول في الطواف كالقول في الصلاة إلا فيما ورد الدليل باستثنائه طواف يا تصيم أي عفيني بانتي أريو دام بمعنى أنت لا تصلي بدون الطهارة ولا لا او نيكيون لا يجيكو سمارا بيني أبيكو سو بينا لو نيكي طواف لا يسمارا افعلي ما يفعل الحاج غير أن لا تطوفي بالبيت wàláàkì tó bá kó ti parí tọ́wọ́ lọ́fẹ́ ti sọ̀fà àti márùwà lọ ṣe májẹ̀mú ní kọ́ wàá nù mara bẹ́ẹ̀ ni kìí ṣe májẹ̀mú rẹ̀ ní kọ́ lọ sí ṣe májẹ̀mú kọ́ lọ sí mara kó wà ní ní ṣe nu májẹ̀mú rẹ̀ ní kọ́ wàá ní mara bẹ́ẹ̀ kó dúró ṣe nu májẹ̀mú rẹ̀ ní kọ́ wàá mara àbí òye so bákan náà kọ́ sọ̀kù níbi tá a nu májẹ̀mú ní kọ́ tọ̀wáàfù nìkan tó eléyìí fi hàn wá pé kò sí yàtọ̀ láàrin tọ̀wáàfù àti ìrun nípa pé májẹ̀mú rẹ̀ ní ká mara làákìní ìyàtọ̀ tó wà iná ní tó wà nù hadith ibi àtọ̀wáàfù bil bayti salat ghayra annakum ubiha lakum fihi al-kalam kásì tọ̀wáàfù lé ọlọ́run ọba bí ìrun ni yàtọ̀ sí pé wọ́n gbà fún yín pẹ̀lú sọ̀rọ̀ nínú tọ̀wáàfù wọ́n gbà fún wa ká sọ̀rọ̀ nínú tọ̀wáàfù tó bá yẹ kọ̀rọ̀ tá a fẹ́ sọ bá wúlò tó sì jẹ́ nǹkan kò sẹ́ má wí nígbà yẹn àmọ́ kékeré yẹn ọkàn máa sọ̀rọ̀ lásán kò tún tọ̀ tó eléyìí fi hàn wá pé kò sí ìyàtọ̀ láàrin irun àti tọ̀wá níbi ká tẹ̀ mára yàtọ̀ sí pé tọ̀wá a lè sọ̀rọ̀ níbẹ̀ lẹ́yìn rẹ̀ ni wọ́n á mú hadith Mu'adh ibn Jabal radiyallahu ta'ala anhu wa annahu sa'ala an sallallahu alayhi wa sallam ma yahillu lirrajuli min imra'atihi wa hiya فقال ما فوق الإزار رواه أبو داود وضعف حديث إيوالة معاذ بن جبل رضي الله عنه هنا لم تسن نمجو هنا أصحابي نكوى الحلال والحرام الأنصاري الخزرجي وجوك كان هنا أجاز بيعة العقبة هنا أرى مدينة هنا جوك أن ينتقوا قوانين وقم بدر أتقوا قوانين وقم يقوم anabi sọlá àṣìlẹ wọn lọ sílẹ̀ yemen ládájọ́ olùkọ́ bákan náà wọn sì ní kọ́ wọn gba àwọn zaka lọ́dọ̀ àwọn èèyàn ní yemen wọn bẹ nínú àwọn sábẹ tó ga jù àtàwọn olùmọ̀ràn Umar radiyallahu anhu wọn fi ṣe rí ní sham Abi Ubaida Jabal anhu ó kú nígbà tó rú ti amuwan tó ṣẹlẹ̀ tó ìgbà náà ló kú wọn ló kú nígbà tó ọmọ ọdún méjìdínlógójì subhanallah yàní àní ìyẹn tó dàgbà lọ títí wọn sì tún kó lọ mọ jù nípa kí ló tọ́ kí ni ọ̀tọ̀ sẹ́yìn káwọn ò wọn ni àbí bẹ́ẹ̀ kọ́ ni wọn ò fàtìkú wọn láre torí pọ̀pọ̀lọpọ̀ nu wọn àwọn tó ń bá di tó sẹ́wọ̀n kélé yìí egbe ti re gbé egbe ti re gbé so torí délé ló ti jẹ́ pé gbogbo sẹ́wọ̀n máa fẹ́ ṣe kó tètè ṣe ṣáfṣáfṣáf ọ̀ mọ̀gbà tó lọ́wọ́ palẹ̀ rẹ mọ́kò lókè pẹ̀ kí ọmọ bá ti kò jẹ́ kó mọ́ tan ara rẹ̀ jẹ́ èèyàn tó gbé fọ́tì wọ́n tó fi jẹ́ gọ́vnọ̀ èèyàn tó gbé ah subhanallah anabi gan sallallahu alaihi wasallam lọ́kọ́ fi jẹ́ nílẹ̀ yamani torí de eléyìí báyìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló ti tó di olórí orílẹ̀-èdè àmọ́ tí ó tún máa ṣiṣẹ́ ẹni tí ò tí ì tí ò tí ì bọ́ lọ́wọ́ àmúmú torí bí ó ti máa bìíye bí wọ́n máa filé lásán bí wọ́n máa fi sábẹ́ àkóso rẹ̀ ilé ọ̀dà rò èèyàn máa tara àwọn sábẹ́ ìkọ́gbọ́n torí pé ìgbà míì ọlọ́wọ́n bá ti fún yàn láwọn tálẹ́ǹtì kan tó yẹ pé tó o bá lò ó dáadáa wà láwọn nàìjíríà yìí ṣùgbọ́n àì kò jẹ́ pé wọ́n fi responsibility tó ga kan fèsì yàn lọ́dọ̀ ìyọ́n mọ̀ wá ṣèṣe ẹni tí ò tí ì bọ́ lọ́wọ́ àmúmú wọ́n sì ti sọ wọ́n lẹ́mìí ọmọ èèyàn kébí ọmọ òpóǹdó lórí tẹ bá da dára rẹ̀ tí èhùrùn gbọ̀n yóò mọ̀ mú yẹn nì. àmọ́ tí bá ti gbọ́ yẹn kó lẹ́nu rẹ̀ láti kékeré kódà bẹ́ẹ̀ bá tún fi sí lẹ́nu lẹ́yìn rẹ̀ yọkọ̀ ni. والنفس كالطفل إن تهمله شب على حب الرضاع وإن تفطمه ينفطمه tó bẹ́ẹ̀ lọ́mọ èèyàn ti ṣe rí ṣe bá tírèèni ara yín lórí nǹkan tó wà very very important wà á rí kọ́ gà ńlá ka ẹ̀ àmọ́ tí ẹ bá tírèèni ara rẹ̀ lórí pé ẹ dákun tí ẹ bá fẹ́ jámàlà ṣé pọ̀mọ́ lọ́wọ́ kó fi jẹ́ ni àbí san àbí wàrà àbí bẹ́sikẹ́. gbogbo ilé yìí yọjọ tó ọpọlọ yẹn very very low below standard màmá tí yẹn máa train ara ẹ ló sì jẹ́ pé àwọn èèyàn gíga aláyé wọ́n train àwọn ọmọ kọpọlọ wọn ga kọpọlọ wọn ga nítorí pé tọpọlọ bá ga arọ ga màmá ara bá ga tọpọlọ bá torí pé kò wọ́ọ̀tì kankan tó ń torí di eléyìí báyìí káwọn náà jẹ́ni tó kọ́gbọ́n látara arú àwọn eléyìí ẹgbẹ́ àwọn àyè wọn lọ di ọlẹ̀ lẹ́ẹ̀kín wọ́n ti mú ntọ́jọ bẹ́ẹ̀ wá ara bá ti máa rí pé yóò pé náà nù Al-Hafiz Ibn kò sí ìjọ àdìsí bíi mẹ́ta mẹ́rin lọ tí wọ́n fi sọ̀rọ̀ kí ni tọ́tọ́ kọkùnrin ó ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ lásìkò ìgbà tí wọ́n á ṣe nǹkan oṣù ṣébí eléyìí ó sì yẹ kí wọ́n sọ máwọn àtìyàn so abọ lọọhù ayẹkùn alkamalu ilẹlẹ Ọlọ́run kọ̀ pé kéèyàn kan pé àfún nìkan Ọlọ́run ọba Ẹlẹ́dàá nìkan ló pé mọ́kàndín èèyàn Ọlọ́run ọba nìkan ló pé torí de ibi síbẹ̀ tó bá gbé láyé sí ni a sọ fún kọ̀mpútà gbé síbi kọ́ lọ gbé sọ́jà rẹ̀ àmọ́ èèyàn tó ẹrú tí ọba yí nǹkan rẹ̀ padà ó ti kọ́ náà láwọn àwọn ọba gbé lọ bẹ ọkàn àbùkù nítorí bó ṣe fi nǹkan rẹ lẹ lọba filẹ wọkọ tiẹ sẹni tó mú wọn náà lọ ọkọ tiẹ sẹni kó àwọn ẹlòmíì wọn mọ nǹkan tó ṣe wọn ọmọ àwọn ọmọ ẹsẹ wọn mọ kírítíkì ẹ gbé wẹwẹ ẹ kí ni ńlọkọ ńlọsẹ kò burú kọkàn kọkàn kárí tiẹ náà nítorí pé nǹkan dùn bàjẹ́ kò rọrùn sí i wọ́n dàbí télọ̀ ní dágbá tó lọ fún ẹ̀ẹ́dẹ́ tó sì wà aràn ẹ̀kọ́ yẹ kó bẹ́ẹ̀ bíbí tó yẹ kó gbé gbàdé wọ́n náà jókòó lórí masínì. tòsí tàbí ṣùgbọ́n pẹ́ni tí ń wòran bọ́ọ̀lù ọmọ àgbájọ àyìn tó wà ń fèrè bọ́ọ̀lù tó kàn rọra tì ẹ̀ tó kàn rọra lọ sí ẹ̀ lọ bá wọn sí inú ilé láì mọ̀ yín pé bóyá ìgbà tí wọ́n ń wò pọ̀ ẹ̀ kó tiyùn bóyá iṣan gan. ó gbẹ́sẹ̀ tó ṣe gbé má ma, wọ́n ọ̀mà wọ́n kàn máa ń gbéra àti kó ti gba bọ́dì. tó di ẹlẹ́yọ̀ ọjà bó jẹ́ mẹ́ọ̀. wọ́n béèrè pé kí wọ́n tọ́ sọ́kùnrin lára ìyàwó rẹ̀ nígbà tí wọ́n ń ṣe nǹkan oṣù àǹfààní tá a rí ń bẹ̀ tó ti bá sí ilẹ̀ ni pé ìbéèrè nípa kí ló sí èèyàn lára ìyàwó àgbọ́yé rẹ̀ ní kí tí ó bá ṣe nǹkan oṣù ńkọ́ gbogbo nǹkan náà lọ tọ́ sí ọkọ lára ìyàwó rẹ̀ àmọ́ yàtọ̀ sígbà tí máa ń ṣe nǹkan oṣù so àdìsí yìí ti sọ pé ǹjẹ́ ń bẹ lórí ìlọ́dì ẹ sì mọ̀ pé lọ́dì máa ń bẹ láàrin ìdodo sí orúnkún méjèèjì so ṣùgbọ́n àdìsí lẹ àdìsí kan ti jẹ́rìí sí i síwájú tóun ọ̀lẹ so àdìsí kan ti wá síwájú tóun fẹsẹ̀ rinlẹ̀ tó tún takò. wọ́n ní ìfàálù kulla shay ilẹ̀ nìkà gbogbo tó bá wọ̀nyí kẹ́ ẹ ti pẹ̀lú ìyàwó yín yàtọ̀ sí kẹ́ ẹ bá lò láyé ibi tẹ́jẹ̀ ti ń jáde tó eléyẹn muqaddamun àlẹ́ hàdà wa hàdà hadha fún fasaqat tó lẹ́yìn rẹ̀ wọ́n á mú àdìsí ummi salamata radiyallahu anha wa ìyàwó anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kanat an-nufasa'u taq'udu ala ahdi an-nabiy sallallahu alayhi wa sallam. بعد نفاثها أربعين يوما رواه الخمسة إلا النسائي واللفظ لأبي داود أبي رواه الخمسة إلا النسائية واللفظ لأبي داود وفي لفظ له ولم يأمرها النبي صلى الله عليه وسلم بقضاء صلاة النفاس أم سلمة يا النبي محمد صلى الله عليه وآله وسلم ورضي الله عن أم سلمة wọ́n ní obìnrin tó bímọ ó máa ń jókòó láyé ànábì wa sallallahu Alaihi wa sallam lẹ́yìn ìgbà tí wọ́n bá ti parí àbí ma ìgbà tó bá ìgbà tó bá arba'ina yawman ó máa ń jókòó fógójì ọjọ́ ìyẹn ni pọ́pẹ́ jù gbàtí ó fi dúró retí àwọn márààrún ni wọ́n gbà wá láti ti mọ̀ wọn abu dawud àbí àbí imam ahmed abu dawud anasai ibn ebe at-tirmidhi tí wọ́n ní yàtọ̀ sí anasai adẹ́kọ̀ àwọn mẹ́rin wọ́n gbà wá nù ṣùgbọ́n bó ti wáyì tó ń bá ń wà nínú àwọn tírà mẹ́rẹ̀ẹ̀rin yẹn bó rí bó ti ṣe wáyì abu dawud nìkan ló ti lè rí bẹ́ẹ̀ a pé ìtumọ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ nù nínú ẹgbà wa mi tọ́jẹ́ ti Abu Dawud yìí náà ó ní anabi sallallahu alaihi wasallam kì í pa aláṣẹ láti san irun tó pati nígbà tí ẹ̀jẹ̀ ń jáde lára rẹ̀ látàrí ìbímọ. Abu Abdullahi al àwọn ni wọ́n wà sahih. tọ́ sílẹ̀ ìbáyé wa ẹgbà wa yìí sérò yìí wọ́n fún wa ni àbí wọ́n pa wá obìnrin tó bímọ ma máa jókòó. ní ayé anabi sallallahu sọlọ wa sallam tó bímọ fógójì ẹni ká máa jókòó torí ẹjẹ tí ń jáde lára rẹ̀ kò ní kírun bó ti jẹ pásítọ̀ àwẹ̀ ni kò ní gbààwẹ̀ ní ròyìn bíi ti máa nù bí ti máa ṣe ń gbà náà nù gbogbo obìnrin tó bímọ máa wá lára tó bá ti tayọ ogójì ọjọ́ ẹ̀jẹ̀ tó bá wá kìí ṣe ẹ̀jẹ̀ bíi mama o ṣé ròyìn ni àbáṣe ṣé máa sọ pé ròyìn ni a jẹ́ pé anabi sallallahu alaihi wasallam kọ máa sí a ti ti mà ìpín ìgbà títà abíbá kankan ṣẹlẹ̀ láyé anabi sallallahu alaihi wasallam ètò súnmọ́tọ́ tẹ̀wọ̀n nípa anabi màsí torí tí ọba màsí gan-an àníìdì kan sọ fún wa kí la fẹ́ bẹ̀. mo rò pé yé ẹ̀ pé ọ̀rọ̀ òfin làwa ń sọ òfin ò sì ní jófin àyàfi kọjá alukur'an àbí sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam nǹkan kan sẹlẹ lẹ́yìn anabi sọlọlọ alayhi wa títà àbí bá sọ bẹ́ẹ̀ wọn ló túmọ̀ sí pé anabi máa ṣe ó ti di sunna bí anabi lọ sọ pé bá ń ṣe nǹkan ọlọ́wọ́ bá ṣe bímọ ogójì ọjọ́ nìkan ni ó jókòó dà. anabi sọlọlọ àwọn gangan fúnra ara wọn àwọn ni wọ́n sọ wípé obìnrin ọ̀gbọ́dọ̀ jókòó tayọ ogójì ọjọ́ wákọtà النبي صلى الله عليه وآله وسلم للنفساء أربعين يوما إلا أن ترى الطهر قبل ذلك فالنبي صلى الله عليه وسلم ní kò ogójì ọjọ́ lọ àyàfi tí ẹ̀jẹ̀ yẹn tó bá síwájú rẹ̀ bákan náà àwọn ìgbà wa mìíràn tún wá níbi tí wọ́n ti tọ́ka sí pé Ànábì sallallahu wọ́n sọ yìí pé ogójì ọjọ́ náà ni kò fi jókòó wọn ní àwọn ìgbà wa sábà fi kún kúnra wọn sábà wọn kúnra wọn sábà wọn kúnra wọn á rí i pé wọn tó láti fi sẹ̀rí wọn tó láti fi sẹ̀rí torí di eléyìí báyìí pẹ̀lú àwọn ìgbà wa yìí àtẹ bírèkì nípa táwọn sọ tẹ́lẹ̀ gbígbé ó lè jókòó ju bẹ́ẹ̀ lọ tó bá láti jẹ́jẹ́ kan náà tó bá ti jẹ́ kan náà nítorí pé ar-ruju' ila al-haqqi fadila. والرجوع إلى الحق خير من التمادي في الباطل so torí pé tó mú àwọn sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní ká àwọn wò pé sàábẹ́ sọ bẹ́ẹ̀ ìròyìn wọn ròyìn sibítà níbi tó lọ́wọ́ sọ pé ẹ kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ so nítorí ìdí eléyìí báyìí lóòótọ́ ẹ̀jẹ̀ nǹkan oṣù ni ẹ̀jẹ̀ ìbímọ ni tẹlumi lè pọ̀ jù bẹ́ẹ̀ lọ tẹlumi lè má tó bẹ́ẹ̀ tí wọ́n á fòpin sí i torí pé àìsàn máa jókòó lọ láéláé láìsí lọ́wọ́. ẹ̀yin náà ti ma ike ń bẹ́ẹ̀ náà àwọn obìnrin tí òkùnkùn fẹ́ sin náà na. náà tí ọmọ fi yín òsì kẹ́wọ́ àṣetáni tún tá ń pa ń ọba máa wá gbàtà yìí ti sọ pé kò sódì wọn fún oṣù mẹ́ta oṣù mẹ́rin oṣù márùn-ún kí ló dé nípa torí de ilé ìjẹ́ bó ti ṣe jẹ́ tó bá ti di ẹ̀yìn ogójì ọjọ́ á fún tó lẹ́yìn eléyẹn tó súnmi bá ti wá bẹ̀rẹ̀ àwọn ìpìtọ̀ wàá máa ṣe nǹkan oṣù lódì wọn iye ọjọ́ tó fi máa ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ nínú ọmọ ọlọ́run ètí wọn náà sì mà so àwọn ọjọ́ tó wá kù tẹ́jẹ̀ bá tún wá kí ni ìdájọ́ rẹ̀ ṣẹṣẹ àwọn tó eléyìí ní tá a dì forty day ọ̀pọ̀ jù forty day tó bá ti bímọ ní ìsìn four hours sọ́dá alhamdulillah kọ́ ọ lọ́wọ́ ẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí kírun kọ́ bẹ̀rẹ̀ sí ní gbàwẹ̀. eléyìí jẹ́ ti ṣe ọlọ́run fún wa ní tó péye nínú ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ lórí àti fi níta àgbọ́yé sí wa o kó wá lọ́kàn nínú tí nínú àwọn tí ó ti pé tí wọ́n gbọ́ fún wa kò ní jẹ́ wa pé ká máa ṣe ìkọ́mọ̀ ní méjì méjì méjì méjì pé ṣé ó bá sún náà lò pé bákan náà tó tó bá kó bá méjì méjì irú ìwọ. àwọn ọmọ ẹgbẹ́ wọn ọmọ ẹgbẹ́ so lẹ́yìn àìmọ̀ ìfẹ́ kó jẹ́ méjì tẹ̀gbẹ́ ara jẹ́ mẹ́rin so àṣàdọ̀ náà ilẹ̀ ilẹ̀ wọ́n àṣàdọ̀ náà ilẹ̀ ilẹ̀ wọ́n àṣàdọ̀. ṣòwò láti mẹ́rin. tó bá àjìn àwọn ọ̀fọ̀ wọ̀ ọ̀fọ̀ wọ̀ ọ̀fọ̀ pé ṣé ká máa ṣe gbogbo ìgbà ló da ni àbí ká máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí ká tẹ̀ máa ṣe rárá. alhamdulilayi ká ṣe kọ́mà gẹ́gẹ́ bí ẹni ń pèrò kọ́kàn jẹ́ pé kọ̀dọ̀kọ́mà ti sọ́lá kọ̀dọ̀kọ́mà ti sọ́lá ni ó là láàrin eléyìí wá nínú hadithi abdullahi ibn zayd ní ọ̀dọ̀ abidawood. radiyallahu anhu nínú ìròyìn bí irun pípé ti ṣe bẹ̀rẹ̀ ó ní wọ́n fi hàn òun bá ti ṣe máa fi irun ẹni tó wá fi hàn òun á lọ gẹ́rọ̀ báyìí lọ́wọ́ tó wá sọ fún òun pé tẹ́ bá ti fẹ́ ṣe kọ́ ọmọ ò ẹ̀ máa ṣe báyìí báyìí tó òtítí tó burú nínú kọ́sẹ́pẹ́ àtẹlẹ́ yìí àtúnṣe lẹ́yìn ṣùgbọ́n o ìkọ́mọ̀ dáàtì dáàtì kọ́ ìkọ́mọ̀ ti sọ láti ẹyọ kan kò sẹ́rì fún tó múnádóko torí pé ẹ̀rí tí wọ́n lò fún kíkà ti kọ́ ìkọ́mọ̀ ti sọ láti ẹyọ kan òun náà làdí fi Bilal nígbà náà bí sallallahu alaihi wa sallam wọn pa Bilal láti láti máa ṣe tashfi'ul adhan wa itaru al-iqama.

torí de yìí ìgbàtẹ́ ti gbà pálí sí Allahu Akbar méjì mẹ́rin náà ajẹ́ pé ẹ̀yin náà pẹ̀lú wa ṣe fọlọ́fọ́mọ́tò sọ̀lá méjì. torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sọ sọ pé tí ò bá jẹ́ pọ̀ mọ́ pé tí màlì kí ọlọ́run ló fi gbọ́ yé ló fi wí tó bá ti kọ́ pẹ̀lú fọlọ́fọ́mọ́tò kan ò tí ṣe torí pé náà eléyàn jẹ́ bó ti so jẹ́ ṣùgbọ́n o ẹni tó yẹ kẹ́ ẹ máa sí àbí kẹ́ ẹ máa sí àbí kẹ́ ẹ pàtì lẹ́sẹ̀ tó bá ti wá nu súnà lóríṣiríṣi tí ẹ máa sí lẹ́yìn gbà kan tó sí kan kò sí tó burú ẹ ti ṣàlàyé fáwọn èèyàn ẹ máa fi hàn kíní spread gbogbo nǹkan ni màá strange àmọ́ tí o bá yóò máa strength torí pé ńgbà tó máa ń pè bẹ́ẹ̀ ẹlòmíràn gba ah, ẹtún tún ń pè ní so títí tí òbí gbọ́tọ̀ sọ pé kọ́ ọ̀kọ́ ọmọ tó sọ̀rọ̀ lẹ́yìn àgbà tí wọn náà bá fẹ́ ṣe gbogbo ń tó bá fẹ́ ṣe láyé wọn máa ṣe pẹ̀lú ẹ̀mí pé ẹ̀sìn là ń ṣe fa àti láti impress anybody because tó bá impress yẹn kí ló fẹ́ fún ọ náà rí kí ló ní tó lè fún so nítorí délé ìbá gbogbo ń dábàá sí ká ṣe nítorí tọ́lọ́ á sì rí i pé àwọn nǹkan púpọ̀ gan ó lè pamọ́ sẹ́ni tí ń kẹ́kọ̀ọ́ gan o lè pa sẹ́ni tó mọ̀ gan ẹ̀ ń torí pé gbogbo nǹkan ìgbà tí wọn bá máa lò gbogbo nǹkan ìgbà tó wáyé pé èèyàn máa ṣèwádìí nítorí kákan máa wọ pé màtọ́ pé jẹ́nẹ́rálì láyé tí wọ́n ti nu àwọn èèyàn jẹ́nẹ́rálì ò lè máa ṣàṣìṣe kọ́jọ́ pé wọ́n nìkan ìwọ́ lọ ò ríran rí rí ò túmọ̀ sí pé ojú

èmi náà ń béèrè tó bá kó ọ̀fẹ́ jọ rẹ̀ wọ́n wá dá béèrè náà. náà wọ́n bèèrè pé àwọn nǹkan bí ẹ̀fọ́ àti ewédú tó bá ṣe fàṣíláìsà sọ pé gbẹ ẹlẹ́dẹ̀ lọ sí fàṣíláìsà. kọ̀tọ́ kẹ̀yàn jẹ kọ̀tọ́ kẹ̀yàn jẹ gbẹ ẹlẹ́dẹ̀ àbí gbẹ èèyàn kọ̀tọ́. nípa ìlú pípé lórí ṣé táwa fẹ́ pè é ṣé ká gbóhùn sókè lè

kò sí ní tí ó gbóhùn rẹ̀ àti kọjá ẹ̀rí fún tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àròkè yá mi tí ọba gbóhùn sókè kọ̀ oníyà àwọn àwọn ìjọba kírun náà ni wọn ò jù báyìí lọ kí láti mọ bí wọn bá lè gbóhùn sókè kọ̀ fàtẹ́ ìkẹlẹ́ náà lọ. àwọn ní pẹ́sà kẹ́ ń ṣe ìdájọ́. ìṣèlú kan náà bisimilá ìṣẹ́nà ń sọ fún yẹn tí ń dáná dán ibi tó bá tó bá dásìkò òun kò pè ń láàrin àwọn ẹran rẹ̀ yóò pè ń wọ́n tún gbóhùn sókè kátó wá pọ̀ wà láàrin àwọn yẹn náà lẹ́yìn náà mọ́tíláṣí tó ní rẹ́gúlá kọ́sítọ́mù kan yàtọ̀ sẹ́lómi ìgbà tí èsì sọ́ọ̀tì táyì sáwọn mẹ́mbà ni àbí òye wa tòótá sùkò bá ti tó ìtumọ̀ àrùn tẹ̀ ń pè nù ayé alùsọ̀lá gbogbo mùsùlùmí ẹ̀ ń pè abẹ́ pè ẹ̀hẹ́n torí tẹ́ bá pè sí mùsùlùmí kan lọ́ tẹ̀mí kọ́ tó ká mùsùlùmí ni tíwèé ṣe mùsùlùmí ni ọ̀gbọ́n kí wọ́n pè ní àmọ́ ah, ti kírun lẹ́ẹ̀kan yá márìn márìn kò kú torí tí ò àwọn ní ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ ń ṣe fún ìwà tẹ́jọ́ kọ yálà àwa tẹ́ ẹ ṣe àyíhà ìṣẹ̀lá wọ́n ní kí ẹ ṣe èlé tó ń túmọ̀ sí pé bóyá àlọ́jú làwọn náà. lóyún sànàbì bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ fún àwọn obìnrin ńlá gẹ́gẹ́ bí hawa gẹ́gẹ́ bí mọ́rìyàn wọ́n sọ pé àlẹ́yìn ẹ̀sẹ̀lá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sìn nínú gbogbo tíra alùpùpù náà náà ní sànàbì nìkan wọ́n máa ń sọ àlẹ́yìn ẹ̀sẹ̀lá wọ́n túbọ̀ èpè ìdájọ́ ẹja á túmọ̀ sí pé tí wọ́n máa ń jẹ́ Hawa àwọn àzọ̀kọ́ àlẹ́ àṣọlá. ìdájọ́ lórí ẹja torí àti ṣe ṣe òkú rẹ̀ gan lẹ́tọ̀ òkú ńbẹ́tẹ̀ rẹ̀ ṣe lẹ́tọ̀ kọ́ bá wù ọkọ̀ jẹ́ láàyè tó burú. nínú òfin kò kọ́ jẹ́ jẹ́ láàyè tó bá ti mọ̀ pé kò ní ẹ wádìí tó bá dá yín lójú ẹ má jẹ tọ èmi ẹ ṣerú fa sọ̀rọ̀ kò síbẹ̀ ti fẹ́ wádìí lọ́dọ̀ mi wọ́n sọ fún mi pé ọ dá wa lójú pé wọ́n ń fi yọ̀ ọ́ ṣerú gbà tó ti wá dá wa lójú pé wọ́n ń fi yọ̀ ọ́ ṣe sáà lè máa jẹ́ àmẹ́ni tí ọlọ́fẹ́ wádìí lọ́dọ̀ mi wípé wọ́n máa fi iyọ̀.